bàbá Tinubu kí ló ṣẹlẹ̀ gangan kí ni ti ń ṣẹlẹ̀ gangan kí ni ti ń ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ Sunday Igboho ó ti ń pẹ́ jù náà kí ni ti ń ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ Sunday Igboho ó ti ń gófà o ó ti ń lọ fà kí ni ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho ọ̀rọ̀ Sunday Igboho ti ń pẹ́ jù àà lójú títí wa ọ̀rọ̀ Sunday Igboho ti ń pẹ́ jù kí ni ń ṣẹlẹ̀ bàbá Tinubu kí ni ń ṣẹlẹ̀ gangan tó bá ń ṣẹlẹ̀ ní kẹ́ jẹ́ ká mọ̀ ẹ ṣàlàyé tí bá ń ṣẹlẹ̀ fún wa lórí ọ̀rọ̀ Sunday Igboho ó ti ń gófà náà ó ti ń pọ̀ jù ó ti ń lọ jù ó ti ń lọ jù tó jẹ́ pé ẹ̀yà míì ló débẹ̀ kò sírun tí ẹ̀yà yẹn àti kò sírun tí wọ́n bá ṣe fúnra wọn tó bá jẹ́ pé the same ẹ̀yà ẹ̀yà míì lọ́sídé bẹ́ẹ̀ yàtọ̀ sí Yorùbá tọmọ ìyá rẹ̀ sì wà lérú ipò tí Sunday Igboho wà yẹn àmọ́ tó ti máa ṣẹlẹ̀ náà àmọ́ tó ti máa ṣẹlẹ̀ Ìgbò á ti kúrò ní Kútọ́nù náà ah, kí ni ń ṣẹlẹ̀ gangan kí ni ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho bàbá Tinubu kí ni ń ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ èyí tó bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká mọ̀ tí bá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho títí wa lélẹ́yìí títí wá léléyìí ààrẹ ní dákẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ àní dákẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ tẹ́ bá ní wọ́n buin abuin kẹ́ tó dé orí ibi tẹ́dé yẹn ẹ̀hìn abuin lóòótọ́ tálà àbátúnbú tálà àbátúnbú tábà buin lórí bílẹ̀ yorùbá ṣe rí pẹ̀lú pọ̀npọ̀n náà yẹn tí ọmọ yorùbá ń kojú tálà àbábú tó jẹ́ yín lọ tó bá jẹ́ pé torí pa abúyín lọ́jọ́ kẹ́ fẹ́ máa wéṣì àkókò lórí ọ̀rọ̀ Sunday Igboho kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan tó bá jẹ́ pé lórí pé ẹbú Sunday ẹbú bàbá Tinubu torí ẹ̀ ẹ ní ọ̀jẹ̀ kó kò ní ju Sunday Igboho lẹ̀ ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan kò sọ̀rọ̀ mi yẹn kò sọ̀rọ̀ lórí yẹn abúyín lóòótọ́ náà èmi gangan wà nínú ẹ tó búyín mo búyín àwọn tó búyín pọ̀ tá a là bá bú tá a bá búyín tá a là bá bú tá a là bá bú tó ju ẹ̀yin lọ kì í ṣe péjọ kì í ṣe pé ẹ sínú aṣáájú ilẹ̀ Yorùbá ni torí bá ń ta ìran Yorùbá nílẹ̀ tó máa jáde tó máa gbìjà tó máa sọ̀rọ̀ ìran Yorùbá dáadáa lẹ́wà náà tí nǹkan kan ń ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá nínú ẹ̀ expect gẹ́gẹ́ bí ẹ̀ṣáájú ilẹ̀ yorùbá lẹ́wà náà tó máa jáde lórí pé àti tí ń ṣe àwọn ọmọ mi àwọn ìran mi o mi ò fẹ́ o expectation wa lára yín àbá tá a bá wá bu yín lórí ìyẹn ìyẹn kọ́ ló máa ní kẹ́ hold Sunday Igboho síbi tó wà o ìyẹn ló bá ìyẹn kọ́ ló yẹ kó lè jẹ́ kẹ́ hold Sunday Igboho ẹ fi Sunday Igboho lẹ̀ bàbá Tinubu tó bá jẹ́ pé haúsá ni ó wà ní position tó bá jẹ́ pé haúsá ló wọlé bẹ́ẹ̀ sí wọlé yẹn yóò ti fi ọmọ ìyá rẹ̀ lẹ̀ ah, kí ló dé kí ni tí ń ṣẹlẹ̀ kí ni tí ń ṣẹlẹ̀ táwọn yẹn bá ń sọ yẹn bóyá yẹn láti abú bàbá Tinubu abú yẹn abú gbá abú àwo normal thing bó ṣe yẹ kí àwọn ọmọ ọkọ àwọn tí wọ́n fẹ́ràn ilẹ̀ yorùbá ó ṣe náà ṣe ṣe yẹn àgbààgbà ẹ ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ tágbà bá ti wà lọ́jà torí ọmọ tuntun burú àwọn àgbà yẹn lè ṣàgbà dáadáa àwọn àgbà yẹn àwọn àgbà yẹn náà lè ní kẹ́ ẹ pè wọ́n sákèsì àwọn àgbà yẹn náà lè ní kẹ́ ẹ pè wọ́n sákèsì ẹni ọba yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀ tó máa gbọ́ ní sọ̀rọ̀ ọmọlúàbí ẹ bá sọ ẹni tó bá jẹ́ pé àbùkù ló yẹ kọ́kàn kò tó lè gbọ́ ẹ kàn lábùkù. ayé kan lọ́wọ́ àwọn èèyàn ìsáyé lẹ́ẹ̀mejì èèyàn ìsáyé lẹ́ẹ̀mejì tó o bá jìyà tó o fi kúnú ayé yìí ayé kan tó o fẹ́ wá náà nìyẹn ọ̀sẹ̀ tó mọ̀ bóyá owó wà mímọ́ tó o bá dẹ̀ di ọ̀rọ̀ tó fi kú ó ṣeé ṣe kọ́ ọmọ wa mímọ́ kí ló dé tà nílé tà nílé ká béèrè ìgbé ayé gbádùn fúnra wa kí ló dé abú Tinubu abú lórí kílẹ̀ Yorùbá sì lè dá abú sí lórí kílẹ̀ Yorùbá ó lè dá labú Tinubu lé lórí lórí aburú tí ń ka àwọn ọmọ ìyá wa ilẹ̀ Yorùbá labú Tinubu lé lórí ọlọ́run ti ṣe ohun ó ti dórí pere nye ó ti dórí àga yẹn kọ̀yẹ́ káyẹ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ kó tó fọmọ le wa sílẹ̀ ọmọ ya wa ní Sunday Igboho ọmọ wa n'i Sunday Igboho kò sí tíjà fún èmi àti Sunday ni ń wá kí ni Sunday Igboho ń jà fún sọfẹ́ sọfẹ́ dùn ẹni tí ò ní sàtífíkẹ́ẹ̀tì tá máa sọ pé yóò fẹ́ dun ipò kan lọ́jẹ́ kó máa tí ń yẹn ni o irọ́ tí ò sẹ́ńtà rẹ̀ fi wé kọ́dà àlejò Sunday Igboho wí Ọbásanjọ́ níwájú tèmi Sunday Igboho ipò rẹ̀ níwájú tèmi ó ju ti lọ ipò rẹ̀ níwájú mi ó ju ti Jagaban àti ń bẹ lórí ààrẹ yìí lọ o. mo sì mọ̀ pé lọ́dọ̀ àwọn tí wọ́n lóye àwọn tí wọ́n ní làákàyè bó ṣe máa rí lọ́dọ̀ tiwọn náà nìyẹn ẹni tá a máa pè léèyàn rẹ aṣáájú rẹ ẹni rẹ lẹ́ntí ó ń bèèrè nǹkan nítorí pé ó fẹ́ kí àwọn èèyàn kan kí wọ́n benefit lórí ẹ̀ kì í ṣe nítorí kó lè benefit lórí nǹkan ẹni sí bèrè rẹ̀ èmi gbà fún un èmi ń gbà fún kí wá lóde tí ọjọ́ ń lọ ọjọ́ ń gorí ọjọ́ kì í sàn ní iná búra fún bàbá náà ọjọ́ tí ń gorí ọjọ́ oṣù tí oṣù tí ń oṣù kò yẹ kó gófà tó báyìí o kò yẹ kó gófà tó báyìí rárá akọni bí arákùnrin nílẹ̀ Yorùbá ẹ má wa. kò sí akọni bí arákùnrin ìlílẹ̀ yorùbá gbogbo àwọn akọni tí wọ́n kù wọ́n ń béèrè wọ́n gbóńtà ẹ̀rọ tí wọ́n ń jà nínú òṣèlú kan torí tí wọ́n jẹ ní. odidi federal government federal government eléyìí thirty six state ti ń bẹ lábẹ́rẹ̀ wọ́n á gbógun ti èèyàn kan ṣoṣo. wọ́n gbógun ti èèyàn kan ṣoṣo ah, ah. ẹni tí stéètì lásán ẹni tó jẹ́ pé stéètì stéètì ló gbógun tí ẹ ẹ wo bó ṣe forí jágbó lọ ni he is nowhere to be found ẹni tó jẹ́ pé stéètì lásán ní rọ́bà wí stéètì kan sáńdì lásán níbo lọ sílé àrí wà báyìí stéètì ni ó ń bá òsílé àrí jà tí òsílé àrí tó sá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ tá àgúrò ẹ̀mọ́ yẹn o stéètì lásán náà fi ẹgba wọ́n kàn fi ẹgba lásán báyìí níwájú òsílé àrí lọ sílé àrí ọ̀họ̀ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ àgúrò ẹ̀dìsẹ̀yìn ìgbà tí Sunday Igboho wà ní Kútọ́nù a rí gbogbo filenge filenge ọ̀sílẹ́àrì wọ́n ní Sunday Igboho ọ̀lágbára ọ̀lẹ́ni kọjámọ̀ kankan stéètì lásán stéètì ẹyọ kan péré stéètì ẹyọ kan péré wọ́n kàn fi ẹgbẹ́ lásán níwájú ọ̀sílẹ́àrì lọ̀sílẹ́àrì sá lọ yẹn o ọ̀sá tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ káwá sọ gbogbo thirty six states ká dojúkọ èèyàn kan kí thirty six states ẹ mọ iye local government ń bẹ lábẹ́ state kọ̀ọ̀kan ṣé ẹ mọ local government ti ń bẹ state kọ̀ọ̀kan thirty six states kí wọ́n kóra wọn jọ wọ́n wá di federal government wọ́n wá di federal wọ́n wá ń bá èèyàn kan ṣoṣo jà. So àwọn ọ̀dẹ̀ òpònú àwọn èèyàn kan Sunday Igboho lóògùn kí ló ní kó sá lọ ọ̀sìlíárì <laughs> ọ̀sìlíárì tó lóògùn tí ọjà fún lù tí ọjà fẹ́tọ̀ ọmọnìyàn tó jẹ́ pé jíjẹ ẹnu ara rẹ̀ nìkan ní ń jà fún nìkan ní ń jà lọ́mà lọ́mà fi wọn àti ìpọn àti ẹ̀tí ìṣẹ̀ kankan fọ́ sílẹ̀ àríò wọ́n kàn sọ pé wọ́n ń wà lásán lọ sádàmù yẹn o akọni ẹni tí ọba mọyì Sunday Igboho kò lè mọyì èèyàn mọ́ láíláí nínú ọmọ Yorùbá ẹni tí ọba mọyì Sunday Igboho ọmọ Adéyẹmọ kò lè mọyì èèyàn mọ́ láíláí ẹ jẹ́ ayọ̀ tọ̀tẹ̀ kó ń bẹ̀ ẹ jẹ́ tẹ̀sí kó ń bẹ̀. ní pé kéèyàn ó ní ẹ̀mí dáadáa kéèyàn ó ní àníyàn rẹ. láàárín àwọn èèyàn rẹ̀ kò sí nọ́mbà wà ní Sunday Igboho ọmọ ó sì tún dúró ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àti sásẹ́yìn lórí Yorùbá Nation pé àwọn èèyàn fi gbólóhùn ìrẹ̀wẹ̀sì lẹ́nu Sunday Igboho ọmọ Adéyẹmọ láéláé ẹ lè gbọ́ lẹ́nu ẹ̀ láéláé. ẹni tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá rẹ̀ lọ sí nǹkan yìí ó tún ń pàrọwà ó tún ń pàrọwà fún àwọn tí ò tiẹ̀ lùsìn kankan lórí ìrìn àjò yìí oní tún pàrọwà fún ọ̀pọ̀lọpọ̀ tí ò lùsìn kankan lórí ìrìn àjò yìí ẹni tó lùsìn èèyàn ó lùsìn ẹ̀gbọ́n ó lùsìn ọ̀rẹ́ mi rẹ̀ ó lùsìn dúkìá atẹ́gùn lásán afẹ́rẹ́ sọ́jà lásán ní ọ̀sílẹ̀ rí tó sádà nìyẹn ìwọ náà fi rògbó gbé síra wọn wo thirty six states wọ́n fèsì èèyàn kan state ẹyọ kan wọ́n fèsì èèyàn kan thirty six states ni wọ́n fèsì Sunday Igboho nìkan state kan péré Ọ̀yọ́ state lásán Ọ̀yọ́ state péré ló fèsì ọ̀sílẹ̀ rí o ṣé ẹ gbúrò ọ̀sílẹ̀ rí dìsìn ṣé ẹ gbúrò ọ̀sílẹ̀ rí dìsìn ọmọ adéyẹmọ tún pẹjọ́ ọmọ adéyẹmọ tún so ó tún wìn ní federal government ọmọ ìyàwó wá débẹ̀ ọmọ ìyàwó wá débẹ̀ ọkànlá àti sẹ́fún táàbà àti sẹ́fún àti sẹ́fún nìyẹn wọ́n ní ẹ̀ẹ́sẹ̀ bá bú ní sáà dìbò fún àti níbú tààlà bá bú tààlà bá lórí ilẹ̀ Yorùbá tó jurú àwọn Tinubu lọ tálà àbábú lórí ilẹ̀ Yorùbá tó jurú àwọn àgbààgbà tí ń darí ilẹ̀ Yorùbá lọ wọn láàbù Tinubu kọ́mọ̀tì torí pa tó bá jẹ́ pé torí pa abú ni òjò ó tì fi Sunday Igboho lẹ̀ mistake ńlá nìyẹn o. mistake ńlá nìyẹn o àdẹ̀ ní fẹ́ torí pé nínú tí ń bí wa nú nínú tí ń bí wa nú tá a fi ń bèrè Yorùbá nation o náà ni pé ọmọ Yorùbá ò ṣe olórí ológun rí a sì ti ní kí Tinubu débẹ̀ nínú tó ṣe Tinubu Tinubu tèmi dùn nínú ti Tinubu ṣe Tinubu mi dùn ni pé ó fi ọmọ Yorùbá ṣe olórí ológun nínú tí bí àwa nínú nìyẹn èèyàn gbọ́dọ̀ fẹ́ràn ìran ni ìran Yorùbá ni wá ibẹ̀ láti wá kí ló dé tí àwọn kan máa olórí olórí olórí ni nínú tí ń bí àwa nínú ni pé ọmọ Yorùbá kò ṣe jẹ́nẹ́rà kò sí olórí ámìrí láyé ọmọ ìyá wa débẹ̀ àti ní ó ti wà nínú rẹ́kọ̀dù pé ọmọ Yorùbá náà ti di olórí ámì inú wa sí ọ̀gá ọlọ́pàá ọmọ wa kan ló débẹ̀ rí òun náà ni Tàfà Balógun òun náà ni Tàfà Balógun láti ọdún tí Tàfà Balógun ti kú mẹ́ ọmọ wa ìwo ọmọ Yorùbá wo ló tún di ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Tinubu tún ṣe yẹn inú wa dùn sí gbèsè yẹn olórí kọ́sítọ̀ ọmọ Yorùbá ò ṣe rí láyé Tinubu ṣe yẹn inú wa dùn sí yẹn olórí àwọn immigration ọmọ Yorùbá náà yìí ṣe ó tún ṣèyẹn inú wa dùn àwọn ìgbésẹ̀ tí Tinubu ń gbé inú wa dùn sí i ṣùgbọ́n nǹkan ẹyọ kan Tinubu ò tí ì dùn sí ó ní ọmọ wa ti ń bẹ ní àhámọ́ ọmọ wa Sunday Igboho ti ń bẹ ní Kútọ́nù kí Tinubu bá wà fílẹ̀ tí ó bá sì tẹ̀ fílẹ̀ inú òun ò ní dùn Tinubu láéláé o ìyẹn ó lè má jẹ́ kọ́ láti yọrí o tí ó bá tètè release ọmọ wa yẹn ó lè mú kí Tinubu kọ́mọ̀ láti yọrí torí pé tẹnitẹni tèkísà ni tààtàn tẹnitẹni tèkísà ní tààtàn ọmọ ẹni òwe tí àwọn kan ń pa nígbà tí Tinubu ń kọ́ àspáyà pé ọmọ ẹni ò ní í sèdí bẹ̀bẹ̀rẹ̀ ká tilẹ̀ gẹ̀ sí ọmọ ẹlòmíì. àwọn tí wọ́n wu ìwà tó burú jùlọ táwọn ìwà tó burú jùlọ tó yẹ kán ti pa wọ́n wọ́n ń gbénu ayé nìsín náà o Ali Mustapha Ali Mustapha ó ń bẹ ní Kano dì sí náà o kí náà fi ṣe Ali Mustapha ṣé bí wọ́n dálẹ̀ ládùúrú èèyàn ládùúrú àwọn èèyàn wa tó pa. ẹ mọ iye ọmọ Yorùbá tí àlè Mustapha pa ni sọyẹ kan dárú ẹ lẹ ṣé Sunday Igboho pààyàn ni ṣé Igboho pààyàn ni ẹsẹ ẹsẹ tí Sunday Igboho tọ́sẹ̀ ìjọba náà ni pé ó lóun fẹ́ òun fẹ́ kí ilẹ̀ Yorùbá dá dúró kò jù bá lọ sọ́sùn lé ni. sọ́dà lúrú ni. ó ti ń pẹ́ jù o ó ti ń pẹ́ jù. tàlọ́hùn àrítàlọ́hùn níjẹ̀ lò tọ́wá kí Tinubu kò sí tí tó ní kí Tinubu ọmọ ti tètè sọ pé ó yá ọmọ yẹn ẹ sọ fún un kọ́ bá mi lábùjá báyìí kí bàbá ó lè lè bàbá gbégbèsè lórí yẹn kọ̀sẹ̀ntà mọ̀ bú tójú ẹ àgbààgbà tí nǹkan bá ń bàjẹ́ nílẹ̀ yorùbá ẹ̀yin àgbààgbà tẹ̀ mẹ́ yorùbá ẹ̀yin láàmú kàlá bùkù rẹ bó ṣe rí nìyẹn o òróró jí mẹ́mẹ́ nìyẹn o à ń sọ̀rọ̀ sí wa àwọn kéékèèké yẹn ń sọ̀rọ̀ sí wa tálà àbá tún sọ̀rọ̀ sí ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ẹ̀yin lẹ ẹ dákun tìlú bá bàjẹ́ ta ló máa ẹ̀yin lẹ wà níbi ìṣèlú ẹ̀yin lẹ ẹ̀yin ní ẹ̀yin ni representative wa ẹ̀yin lẹ wà nídìí bóò nílẹ̀ Yorùbá bóò ní ó ṣe gòkè àgbà báwo nílẹ̀ Yorùbá ó ṣe dá báwo ní ó ṣe gòkè àgbà so tílẹ̀ Yorùbá bá wá ń rẹ̀yìn tílẹ̀ Yorùbá ń rẹ̀yìn ẹ dákun gbogbo ń tá à ń retí látọ̀dọ̀ yín pọ́yẹ kẹ́ẹ̀ṣe táàrí kẹ́ẹ̀ṣe sí àwárí sọ̀rọ̀ bí. bàbá Tinubu lórí ilé tẹ́ǹsì lọ́wọ́ yìí lórí tẹ́ǹsì lọ́wọ́ lórí gbogbo àwọn tẹ́ǹyàn sípò inú wa dùn sí inú wa dùn sí ọlọ́run yóò sì mọ kún in lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀ tí ìsàṣeyọrí o ọma wa sande Igboho ti ń ẹ wa fílẹ̀ tẹ́ ẹ bá ẹ wa o nínú tẹ́ ẹ lè Tinubu fi na patapata pátápátá lórí àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé ó ní ká ẹ tètè fi oríṣiríṣi àwọn yẹn tí ń bá ń sọ̀rọ̀ bóyá ti gbọ́ ti gbọ́ ìyẹn òye wa tó bá jẹ́ pé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí oríṣiríṣi àwọn èèyàn ń sọ nípa pé kí ẹ fi ọmọdé o tí àwọn kan bá ń bẹ ní kọ̀rọ̀ tí wọ́n fún yín nímọ̀ràn pé kẹ́ ẹ rìlíìsì ni o. tí àwọn kan tí wọ́n bá jókòó sí kọ̀rọ̀ yàrá tí wọ́n sọ wípé à ẹ má Sunday Igboho bùn yín ó bùn yín ọ sọ̀rọ̀ tí ọ̀dá sí torí ìdí eléyìí ẹ má rìlíìsì ẹ̀ wà láyọ̀ fẹ́ bàjọba yín jẹ́ ni wà láyọ̀ fẹ́ ràn yẹn ni. gbogbo ẹ tó bá ti wà níbi àkóso ìlú láyé ọmọ kàlábùkù tó bá ṣe tí ọ̀dá gbogbo ẹni ọba wà ti wà lókè ni yóò máa jẹ ìgbà tí àwọn àwọn àwọn àwọn tí ń bẹ lábẹ́ bó ṣe rí nìyẹn mistake ńlá kí kẹ́kẹ́ wá sí torí pé báyẹ àwọn àwọn Yorùbá lè sàn mi torí ìdí ẹ kanra ayé ni bàbá tẹ́ bá ṣe tí ọ̀dà àkànbú yín bẹ́ẹ̀ fi Sunday Igboho lẹ̀ tẹ́ bá ṣe tí ọ̀dà àbú yín olódò ọ̀rọ̀ ti mẹ́bẹ̀ nìyẹn. tẹ́ ẹ̀ bá fẹ́ ká yí ó bu yín mọ́ tẹ́ ẹ̀ bá fẹ́ ká bu yín mọ́ gbogbo rẹ tọ́lọ́ ń ṣe fún yín yẹn ẹni kọ́ gbà lọ́wọ́ yín ẹ bẹ lọ́rùn rẹ bẹ́ẹ̀ pé gbogbo tó lọ́wọ́ bá ṣe fún ilé oore yẹn o kọ́ gbà lọ́wọ́ yín kẹ́yìn náà wá di tálíkà tẹ́ ẹ̀ bá fẹ́ ká fún yín mọ́ ṣùgbọ́n lópin ìgbà tí tó bá ti já sí pé gbogbo oore tí ń bẹ lọ́wọ́ yín yẹn ẹ fẹ́ kọ́ máa pọ̀ sí ẹ fẹ́ káwọn orin yẹn máa pọ̀ sí ẹ fẹ́ máa ṣàṣeyọrí ẹ fẹ́ kó orin yẹn kó orin yẹn kó pẹ́pẹ́pẹ́pẹ́ tẹ́ ẹ̀ fẹ́ padà sẹ́yìn torí pé àpadà sí ibú ajá ọlọ́run ni kò sẹ́yìn tí ò lè jẹ́ sí ẹ má jẹ́ àtànra wa. gbogbo ògbà lẹ́ẹ̀mọ́ gba èébú gbogbo ìgbà lẹ́ẹ̀mọ́ jẹ̀kọ́. ẹni ọlọ́run bá ti gbéga yóò máa jẹ̀kó bó ṣe rí nìyẹn ẹ má jẹ́ àtàn rárá àwọn tó bá ti wà ní nípò gíga ìbú wọn tá ń sọ bẹ́ẹ̀ fún ọ ó ṣe dáa ni ó ṣe dáa náà bú ó ṣe dáa náà bú ẹni tí ọba ti ti ṣe tí ká tó ń pè tó ń ṣe tí ọba gbọ́ kákẹ́nubọ̀ ẹja bú ẹni ọba ti jí olórí ó ti kọ lẹ́tà sí èbú ẹni ọba ti jẹ́ni gíga ó ti kọ lẹ́tà sí èbú àmọ́ bú àti tọ́ba ti ń tọ́da báwo ló báwo ló ṣe máa ṣe tí ọ̀dà tó tó máa máa expect káwọn èèyàn máa yìn ọ́ lórí tí ọ̀dà torí kí nìyẹn báwo lè yóò ṣe ṣe ń tọ́da táàdé yẹn ẹni ọba ṣe ń tọ́da á yìn táàbàdé yìn ọ́ lórí tó ṣe tọ́da. ọlọ́run bá rí pé o ṣe ń tọ́ bá yí ọ̀bá yàn mẹ́ torí pé ayé kì í yíyàn lórí gbogbo téèyàn bá ti tọ́ o ṣùgbọ́n tó bá ṣe tí ọ̀dá ayé máa bú ẹni dandan nìyẹn ayé máa bú ẹ lórí tó bá ṣe tí ọ̀dá ayé máa bú ẹ ayé máa bú ẹ. Sunday Igboho kò ní sáàfù pé kò ní sáàfù bó ṣe pẹ́ níbẹ̀ yẹn tó kò yẹ kó pẹ́ tó bá yẹn níbi tó wà yẹn kí wá kí la ní fún kí lẹ di ààrẹ sí kí lẹ di ààrẹ sí kí lẹ di ààrẹ sí tó bá jọ ọmọ yíbò ní ó dé bí yóò ti rìlíìsì Nnamdi Kanu yóò ti rìlíìsì Nnamdi Kanu ẹ gbàgbé ẹ gbàgbé tó bá jẹ́ pé òbí òbí ló débẹ̀ yóò ti rìlíìsì náà bíkánú ẹ gbàgbé ẹ̀ kò sírú ìjà tí ọba wà láàrin wọn tó tó bá jẹ́ pé òbí ló di ààrẹ orílẹ̀-èdè yóò ti rìlíìsì náà bíkánú ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ tó bá jẹ́ pé Àtíkù ni. Àtíkù lọ́wọ́lé ààrẹ orílẹ̀-èdè tí ọmọ ìyá rẹ̀ kan ti ń bẹ nínú pòsíṣàn tí àwọn ọmọ ọwọ́ yẹn wà láì yóò ti rìlíṣì ọmọ ìyá rẹ̀ ẹ gbàgbé ọ̀tẹ̀ àwa Yorùbá yìí náà ni ṣé ọmọ wa mọ̀ pé Sunday ń bẹ ń kútọ́run láti ẹjọ́ yìí ṣé bàbá Tinubu wọ́n sọ pé àwọn ọmọ pé Sunday ń bẹ ń kútọ́run láti ẹjọ́ yìí ṣé wọ́n láwọn ọmọ pé Sunday ń bẹ ń kútọ́run láti ẹjọ́ yìí ẹ jẹ́ àsọ̀rọ̀dọ̀ ọ̀rọ̀ náà ah kí wá ní fàdílé kí ní fàdílé tí ọba jẹ́ pé mo fẹ́ ránró mo fẹ́ ránró ah ẹ má gbé yẹn wá o bàbá a ti ń bẹ̀ yín iṣẹ́ tó máa dé yẹn má ṣe ọ wà nínú tó gbé wọlé o bó ṣe rí nìyẹn o iṣẹ́ tó máa dé yẹn má ṣe ọ wà nínú tó gbé Tinubu débi tó dé wọn ní fún àbájú fún tíkẹ́ẹ̀tì Yorùbá nation lọ bá àwọn ẹlẹ́rù tó yá fún tíkẹ́ẹ̀tì Yorùbá nation òun lọ bá àwọn ẹlẹ́rù tó jẹ́ kí wọ́n fún ọ ní tíkẹ́ẹ̀tì tí ó bá sọ̀rọ̀ pé yorùbá nation struggle yorùbá nation movement yorùbá nation ó ń bẹ láàkó yẹn ni wọn à ní fún bàbá ò ní gbóòórùn rẹ wọn à ní fún bàńtíkẹ́ẹ̀tì pẹ̀lú géèmù ti ń bẹ́lẹ̀ láàkó yẹn. ọlọ́wọ́ bá máa ń ṣe nǹkan pẹ̀lú sábàbí ni. fúnra ọlọ́run ló instigate yorùbá nation sáwọn mọ̀ pé yorùbá nation ó lè wúlò fún tinubu ó wúlò fún náà àwọn ò yorùbá nation torí kó lè wúlò fún tinubu o àwọn ṣe torí kó lè wúlò fún gbogbo ilẹ̀ yorùbá ni o a ṣe yorùbá nation torí kó lè wúlò fún gbogbo tí ń jẹ́ ilẹ̀ yorùbá ni. ọlọ́run wá padà lò ó láti lè gbé Tinubu débi tí ó wà yẹn torí pé Yorùbá nation lọ́dẹ́rùbà àwọn arẹwà o Yorùbá nation lọ́dẹ́rùbà àwọn arẹwà. wọ́n ti ní wọ́n ti mọ̀ pé tí àwọn ọba fífún Tinubu ní tíkẹ́ẹ̀tì ó ń bọ̀ lé dídé tó bá sì dé inú Yorùbá nation ló máa dé sí torí pàwọ́ agbọ́n ti gẹ̀gùn Yorùbá nation a ti gẹ̀gùn a ti mọ̀ pé ń bọ̀ tó bá dé kó dé kájọ máa ṣe Yorùbá nation ni. rọra mọ̀ pé àwọn èèyàn wọ̀nyí wọn à ń fi agbára ṣeré wọn yìí fi agbára ṣeré wọ́n ní ojú kòkòrò agbára so nígbà ọlọ́run ti wá ní kí bàbá yìí ó débẹ̀ ẹni tó jẹ́ títí á wá débẹ̀ ah. ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ kejì ah. kò yẹ kí Sunday Igboho wà níbi tó wà kò yẹ kó wà níbi tó wà dìsìn òbí lọ́wọ́lé àmọ́ tí ó ti ṣe fún Nnamdi Kanu tọ́mọ gbogbo nǹkan ọmọ Yorùbá ní ma yọ yẹ ọmọ Yorùbá lẹ́ẹ̀bà nínú ọ́fíìsì tí ọmọ sòyìnbó sí torí pé kò fẹ́ràn ìlọ́wọ́ kí ló dé Baba, ẹ ti dórí ipò ààrẹ ẹ sì ti ń tò ẹ ti ń ṣe ẹ tí ìṣe tó kún àwa lójú o nǹkan ẹyọ kan tẹ́ lè ṣe tó máa kún wa lójú oníkẹ́ rìlíìsì Sunday Igboho nǹkan ẹyọ kan tẹ́ lè ṣe tó máa kún wa lójú gbogbo tí ń dùn wá tá ń béèrè tàbí tá ń sọ pé kò ṣẹlẹ̀ rí olúwa ṣeun nínú ariwo wa tá a pa a rí pé àwọn kọ̀ọ̀kan wọ̀ ní létí ẹ ti fi ọmọ yorùbá sí olórí ológun ẹ fi ọmọ yorùbá sí olórí àwọn custom ẹ ti fi ọmọ yorùbá sí olórí àwọn immigration ẹni bí ọmọ Yorùbá ṣe olórí ọlọ́pàá adúpẹ́ pẹ́pẹ́ nínú tí ń bí wa nínú nínú tí ń dùn wá ó nìyẹn ọlọ́run ti kádàrá ẹ ti bu omi tútù sí wa lẹ́mìí díẹ̀ díẹ̀ kí wá ní rísìn tẹ́ fi tí fi Sunday gbòó lẹ̀ tẹ́ ẹ fi Sunday Igboho lẹ̀ gan lọ́pọ̀ ẹ̀yìn gan lè bàbá Tinubu. wàláì kẹ́ ẹ fi Sunday Igboho lẹ̀ ló pé yín tó bá ti ń pẹ́ jù wàláì yóò máa jẹ́ sábùkù fún yín ẹ̀yà kankan ò sì ní kẹ̀yìn lábùkù tó ju Yorùbá àwa Yorùbá àwa tá a jẹ́ ẹ̀yà yín náà ni láàmú lákìrì lábùkù torí pé ẹ má jẹ́ àtàrà wa ìran Yorùbá lójó ní lóòótọ́ o ṣùgbọ́n wọ́n mọ ẹni tí ń ṣe tiwọn. ìran Yorùbá lójó lóòótọ́ ìran ṣùgbọ́n ìran Yorùbá mọ ẹni tí ń ṣe tiwọn. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣòṣèlú yẹn kì ṣe pé àfẹ́ Yorùbá nìsan wọ́n fẹ́ Yorùbá nation kò ṣeé ṣe ní gbangba ní inú inú lọ́pọ̀lọpọ̀ tí ṣe Yorùbá nation majority àwọn tí mẹ́lẹ̀ ìjọba ni wọ́n fẹ́ràn Sunday Igboho látara tó ṣe majority àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n fẹ́ràn Sunday Igboho ṣùgbọ́n kò rọrùn fún wọn láti darapọ̀ mọ́ struggle yẹn àwọn tí ń ṣe yorùbá nation nínú lọ́pọ̀ jù tí wọ́n ń ṣe nínú ẹ̀mí àwọn tí ń ṣe yorùbá nation nínú ẹ̀mí wọ́n pọ̀ ju àwọn tí ń ṣe ní gbangba lọ tó jẹ́ pé condition condition tí wọ́n bára wọn kò fún aláǹfààní láti sọ̀rọ̀ yorùbá nation tàbí láti láti gbé sí orí. àwọn èèyàn mẹ́rin tí ń ṣe titi wọn o ìran Yorùbá sì mọ̀ pé akọni ní Sunday Igboho ìran Yorùbá sẹ̀ wọ́n mọ̀ pé akọni ní Sunday Igboho wàláì wọ́n mọ̀ wàláì ìran Yorùbá mọ̀ wọ́n mọ̀ pé akọni Sunday Igboho kódà ẹni tí tó ń takò Sunday Igboho gan onínú ẹ̀mí rẹ̀ ọmọ pé akọni ni. ní ẹni tí tó ń takò Sunday Igboho nínú ẹ̀mí òun gẹ́gẹ́ mọ̀ pé alákùnrin yìí akọni ni. ẹ ayọ̀ tọ̀tẹ̀kún òkàlù tọ̀tẹ̀kún irú ogun tí ọmọ yẹn face tí olóyè Sunday Igboho face irú ogun tó olóyè Sunday Igboho face àwọn tí wọ́n face irú ẹ̀ sẹ́yìn àwọn tí wọ́n ti bá ọ̀rọ̀ ọ̀rọ̀ pé a fẹ́ gba òmìnira a fẹ́ káwọn aráàlú wa a fẹ́ kí ilẹ̀ Yorùbá dáa àwọn tó ti bá ogun ilẹ̀ Yorùbá lọ wọn fèsì ti Sunday Igboho fèsì sọ́jà mélòó ni wọ́n kó lọ bá sọ́jà mélòó náà kó lọ sílé Abíọ́lá sọ́jà mélòó ni wọ́n kó lọ lé Awólọ́wọ̀ ẹ́ sọ́jà mélòó ni wọ́n kó lọ lé Fúnsọ́ Williams sọ́jà mélòó ni wọ́n gbogbo àwọn tí wọ́n ti bá ogun ilẹ̀ Yorùbá lọ ah. ẹwà dúdú bàtálíọ̀n tí wọ́n kó lọ ọba ọmọ Adéyẹmọ ńlẹ̀ olúwa ọba àmì tó wá ní kó bọ́m̀bẹ̀ àánú ọlọ́run tó gá yàtà nílé yìí wọ́n lọ́yà àánú ọlọ́run ni àánú ọlọ́run tó gé ayẹ́ta ni. ní àlọ́dẹ Sunday Igboho kò lóògùn kò lóògùn lóòótọ́ ó lọ́lọ́run àwọn ọ̀sán pọ́ lóògùn ó lọ́lọ́run torí pé tí èèyàn bá sóògùn náà tán ta ni ọ̀fà sẹ́sì jọlọ́run lọ. tó bá ní ológun kò lóògùn ọ̀rọ̀ lọ ṣùgbọ́n ogun tí Sunday Igboho jà bàbá lákú bàbá nínú ìran rẹ èèyàn mélòó lọ́jà rú ẹ̀ nínú ìran rẹ gbogbo ọwọ́ tó ń fẹnu tó ń sẹnu yọ́bọ yọ̀bọ gbogbo ọwọ́ tó ń sẹnu yọ́bọ yọ̀bọ lórí Sunday Igboho nínú ìran rẹ nínú ìran rẹ èèyàn mélòó lọ́jà rú ogun yẹn tọ́lọ́ ń fi sẹ́kù ọlọ́run ti sẹ́ Sunday Igboho kù a ti sùúrù o a ti sùúrù pé bàbá máa fẹ́ wọ́n á tó filẹ̀ wọ́n á tó filẹ̀ wọ́n á tó filẹ̀ ṣùgbọ́n kí ló dé ó ti ń pẹ́ jù ìrètí pípẹ́ ń sọkàn láàárẹ̀ ìrètí pípẹ́ ń sí ọkàn láàárẹ̀ kí Tinubu tètè rìlíìsì Sunday Igboho ní tààtàn ọmọ awúsá kan ìran awúsá kan ò ní rí ọmọ ìyá rẹ̀ níbi tó wà yẹn kọ́mọ̀ ti fi ilẹ̀ ìran yíbò kan ò ní rí ọmọ ìyá rẹ̀ níbi tó wà yẹn kọ́mọ̀ ti fi ilẹ̀ tẹ́ni tẹ́ni náà tèkísà ní tààtàn. kò sí tí Sunday Igboho ń rúlà o oríire ilẹ̀ Yorùbá ní ń béèrè oríire ilẹ̀ Yorùbá ní sì ń wá tó kan nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àgbàlagbà tí Sunday Igboho bá bú tó bá jẹ́ pé ẹ̀yin lẹ kí fi sílẹ̀ kò lè dí kò lè disturb ìyẹn ò lè kò lè hànà káyọ ọmọ buyo àwọn èèyàn padà tún bú yín tó bá jẹ́ lórí gbódí sẹ́yìn Sunday Igboho bú àwọn àgbàlagbà ó bú àwọn ọlọ́balọ́ba ó bú gbá ó bá wo lẹ́wà lẹ́wà ní ẹ̀ẹ́nì rí sílẹ̀ fọwọ́ àmẹ́yẹ. <laughs> kò sọ́ọ̀fù solúsàn o kò sọ́ọ̀fù solúsàn o tẹ́ẹ̀fì kú láàmà abúrí láyé ọmọ abúrí àbí tẹ́ẹ̀ bá ti dá lókù tẹ́ẹ̀fì máa kú tẹ́ẹ̀fì máa kú láyé ọmọ abúrí lórí tẹ́ẹ̀ bá ṣe tí ọ̀dá ẹ̀ẹ̀kan lè ẹ̀sìpẹ̀ẹ̀dì kẹ́ẹ̀ máa ṣe tí ọ̀dá káyé ọmọ sọ̀rọ̀ náà ká má burí náà o wọ́n fi Sunday Igboho lẹ̀ wọ́n fi wọ́n fi Sunday Igboho lẹ̀ tẹ́ ẹ bá ti ń tọ́ da àwọn ayé àwọn èèyàn á yin Tinubu lórí àwọn pòsíṣàn ti yàn inú wa lẹ̀ ń dùn bó jẹ́ jẹ́ pé sọ́ọ̀tìlì tí wọ́n yọ ó ní wa lára síbẹ̀síbẹ̀ ṣe ẹni ká complain a complain now sọ́ọ̀tìlì yẹn ní wa lára tá a complain ni kí ló dé tá complain. torí bí ọmọ ìyàwó ní bẹ́ẹ̀bẹ́ ní ọ̀yẹ̀ ká complain náà tẹnitẹni tẹkísà ń tààtà torí pé Tinubu ọmọ ìyá wa ni a sì ti nígbàgbọ́ pé pẹ̀lú ọwọ́ tó gbé níbẹ̀rẹ̀ yóò pé à ọ̀yẹ̀ kí bàbá ilé ṣe dáadáa ẹ wá ti ṣe dáadáa o tẹ́ẹ̀bà tí rìlíìsì Sunday Igboho ẹ ti ṣe dáadáa bàbá Tinubu ẹ ti ṣe dáadáa not until ìgbà tẹ́ ẹ bá tó free Sunday ọmọdé ìfẹ́ tó ní lórí ìran Yorùbá ojú títí lọ bàbá ẹ má jẹ́ wa kí wọ́n má bàa kọ ẹ̀yìn mọ́tàn lọ́jẹ́ di ààrẹ abáyédúpẹ́ ọlọ́run ó ti wà ní ó wà pé di ààrẹ fẹ́ kí wọ́n má jí ọkùnrin gbé mọ́ kí wọ́n má jí obìnrin gbé mọ́ àtọmọdé àtàgbàlagbà kó ní kálukú ọmọ gbégbé ayé rọrùn a ní wí síbẹ̀ ká síbẹ̀ o a ní wí síbẹ̀ ká síbẹ̀ èyí tí Sunday Igboho dẹ̀ ń béèrè fún ẹ̀yin náà ti béèrè rẹ̀ rí ó dẹ̀ yé kódà ó yé ju Sunday Igboho lọ torí ẹ̀yin tó kàwé. ẹ̀yin tó kàwé a ẹ̀spẹ́ẹ̀tì pé Sunday Igboho ó máa di ìsìn ní Kútọ́nù o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wọlé ààrẹ o. a ẹ̀spẹ́ẹ̀tì pé Sunday Igboho lè di ìsìn ní Kútọ́nù torí pé kílẹ̀kílẹ̀ di ààrẹ fún kílẹ̀ jẹ́ ọmọ Yorùbá fún kílẹ̀ jẹ́ ọmọ Yorùbá fún nígbàtẹ́ jẹ́ ọmọ Yorùbá tọ́mọ Yorùbá ẹgbẹ́ yín kan wà níbì kan tí ń sàtìpó níbẹ̀ nítorí ìlú rẹ̀ tí ń gìyà ìmọ̀dí lórí ìlú rẹ̀ lórí ìran rẹ̀ ẹ̀yin sì di ààrẹ ààrẹ apàṣẹ wàá ẹ̀yin di ààrẹ apàṣẹ wàá àṣẹ yẹn bẹ́ẹ̀ o bàbá àṣẹ yẹn bẹ kò sí àṣeyọrí tẹ́ ẹ lè ṣe tó lè dùn bá wa nínú ju pé kẹ́ ẹ fi Sunday Igboho lọ ẹ fi Sunday Igboho lẹ̀ mò ń sọ yìí àwọn tí ń bí nínú tí wọ́n lè sọ jáde pọ́pọ̀ gan o àìtí ìrìlísì Sunday Igboho àwọn tí ń bí nínú wọ́n pọ̀ gan-an wọ́n pọ̀ gan gbogbo tí ń jẹ́ ìran Yorùbá nínú ń bí lórí ẹ̀ torí gbogbo wọn máa ń tọ́tọ́ ọ̀pọ̀ sì mọ̀ pé Ìgbò ọjà fúnra rẹ̀ kì í sára rẹ̀ ní jà fún wọ́n mọ̀ wọ́n mọ̀ pé kìí sára rẹ̀ ń jà fún ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti jáde síta ní o lórí ọ̀rọ̀ Sunday Igboho àwọn tí ọ̀rọ̀ Sunday Igboho ń ká lára ju titi wa ló o àwọn tí ọ̀rọ̀ Sunday Igboho dùn pẹ̀lú ibi tó ń rọ rẹ̀ rìsọ́ọ̀tì sí ju titi wa ló o tọ́lọ́ bá wá kádàrà kẹ́ bára yín wá já sí pé Sunday torí pé Sunday Igboho ẹ mi fẹ́ jẹ́ kó sì wà ń bẹ̀ náà for the meantime àwọn tí wọ́n bá fún ní mọ̀ràn rú ẹ̀ wà láì wọn dáadáa fún bàbá kẹ́ ẹ̀ rìlíìsì Sunday Igboho in time òun ló máa bí iyì fún yín òun ló máa bí iyì fún yín òun ló máa mú yín tẹ̀síwájú nínú ìṣerere àti nínú ìṣèjọba yín. ẹ mọ́ ya àgbà ìyà àwọn àgbà ìkà tí wọ́n máa ta ìran wọn nípọ̀sí o. gbogbo bí ìran haúsá ṣe máa kówó jẹ tó ààrẹ haúsá mélòó lẹ́rí tó fẹ̀dí ìran rẹ̀ kan síta nínú ìjọba pé ẹ mú ọmọ ìkówó jẹ níbi ìjọba mi kówó jẹ bàbá òkè ọ̀hún àwọn àgbà àyà àwọn àgbà àyà táà tó lé débi pátòlù àwọn àgbà àyàtọ̀ tó lérè bí mọ́tòlú èlò ní tàbá balógun kó èlò èlò tàbá kó èlò ní tàbá kó wọ́n fẹ́ dáńtà àwọn àdánlé torí kan lè bá sọ pọ́n dáa níta èlò tàbá kó tí àwọn èèyàn wọ̀nyí àwọn ẹ̀yà kejì ẹ̀yà kẹta tí wọ́n bá dé ìjọba a mọ bí wọ́n ṣe máa fi àyè lẹ̀ fún àwọn ẹ̀yà wọn pé ẹ máa kó ẹ máa kó a mọ bí wọ́n ṣe máa fi àyè lẹ̀ fún wọn aláwọn èèyàn nínú ìjọba tí wọ́n wọ bíléèdì wa tí ẹ̀yà mi ò sí wọn tó bẹ́ẹ̀ kí wọ́n sọ̀rọ̀ ẹ̀yà mi ò tó bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ tàbákó chẹ́ńjì chẹ́ńjì lásán tàbákó àwọn adá ń ta mọ́ta ń lé wọ́n fira wọn ṣẹ̀sìn dandan rìn ojú tí ojú tọmọ ìyá rẹ lójú òtì ọ òpònú aláìlójú tì kò mọ́ máa ń sọ́rí fún àwọn tó pera wọn lágbàlagbà ọ̀pọ̀ àwọn tó pera wọn lágbàlagbà nílẹ̀ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ orí ni wọn à nílà káyè tàbí ká sọ pé ẹ̀jẹ̀ kẹ́ni mọ́ ní wọ́n bí mẹ́lòmíì ní láti kéke ẹ̀jẹ̀ kẹ́ni mọ́ ní ẹ̀jẹ̀ ìlara ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ wọ́n bí mẹ́lòmíì ní láti kéke látọdún táwọn arẹwà ti máa ń ṣèjọba látọdún táwọn Ìgbò tó ti máa ń ṣèjọba ẹ̀mélòó ni wọ́n fi ẹ̀yà wọn ṣẹ̀sìn ẹ̀ẹ́mẹ́rin ni wọ́n fi ẹ̀yà wọn ṣẹ̀sìn kán nìdí gbé ẹ̀yà wọn kán fi ṣẹ̀sìn ẹ̀ẹ́mẹ́lò wọ́n á máa protect ara wọn ni kò sí mọ́ ṣe lè jí owó tó wọ́n á máa protect ara wọn ni kódà kásìrí wọn tú wọ́n á sì tún máa wọ́nà láti protect ara wọn. wọ́n á lọ ẹ̀ka lọ kí àwọn EFCC ká lọ gbé tàfà ká lọ ẹ̀yà mm-hmm. ẹ̀dẹ́kun irú àwọn ìṣesí burúkú báyìí lórí àwọn tí wọ́n pera wọn ní àgbààgbà nílẹ̀ Yorùbá a ní láti pè wọ́n ṣàkíyèsí kírú àwọn ìṣesí burúkú leléyìí títí ẹ̀yà títí ni títí ọmọ ẹ̀yà yín lọmọ ẹ̀yà yín. ọ ma yín lọmọ ìyá yín ọ̀pọ̀lọpọ̀ wọn ma ń padà regret later tí wọ́n bá kọ àwọn tí í se ẹ̀yà wọn wọ́n wọn mọ́ra àwọn yẹn á padà wọn àwọn yẹn padà betray wọn ọ̀pọ̀lọpọ̀ máa padà sẹ́sìn kan máa padà sẹ́sìn

We have to feel it. We need to feel it. Kí ni láríkà agbára tí ọmọ Yorùbá ní? Tọ́mọ ìyàwó wà kú tọ́nu tí ò lè wálé ságbára nìyẹn. Àti ìgbà pé agbára yìí agbára ọmọ yorùbá wa níbẹ̀ mbẹ̀ nọ́tọ̀ tìgbà tí tinubu tí Sunday Igboho wa tó wálé tó wálé bàbá rẹ̀ látò mọ̀ pé yes ilẹ̀ yorùbá lágbára wà lóòótọ́ lópin ìgbà tó bá jẹ́ pé àwọn kabas ni bá ń pàṣẹ wọn à ní jẹ́ kí Sunday Igboho wálé lópin ìgbà tó bá jẹ́ pé àwọn kabas náà sì wà nípò àṣẹ ni wọ́n pàṣẹ they will never allow Sunday Igboho to come home at all. Benin Republic kan ló wò ní Sunday Igboho kì í ṣe Benin Republic ló wò ní Sunday Igboho wọ́n protect Sunday Igboho ni kábúrú ọmọ bá ṣe at any time tíjọba orílẹ̀-èdè yìí bá ti rí kí Sunday Igboho máa bọ̀ lé ìjọba Benin Republic wọn ní àṣẹ láti hold rẹ̀ ṣe bí talon wá sí Àbújá níjẹta talon wá sí Àbújá níjẹta náà ta ló ń wá bá Tinubu ṣèpàdé bó ti ẹ̀já sí pé ìjọba àná àti talon, ìjọba Buhari àti tàlọ́hùn wọn agree bẹ́ẹ̀ ni gbígbàdúrà wa sí ni torí tó bá lọ já sí pé ìjọba tàlọ́hùn àti ìjọba Buhari wọn agree látilẹ̀ ni wọn àbá ti Sunday Igboho ránṣẹ́ tipẹ́ wọn àbá fi Sunday Ìgbòho ránṣẹ́ ṣùgbọ́n gbígbàdúrà wa ni bọ́dà tí wọ́n tì mọ́ tí wọ́n tì lẹ́kọ̀ọ́ yẹn torí pé ìjọba àná ìjọba Buhari wọ́n fẹ́ wó ìjọba talon nígbà tí talon wọlé president ẹni tí Buhari gbé lọ́wọ́ nílùú Benin Republic kì í sóun lọ wọlé president wọ́n dẹ̀ ti mọ̀ pé Nigeria ni Benin Republic fi ń survive. torí ìdí eléyìí wọ́n fẹ́ wó ìjọba tàlọ́hùn ìjọba Buhari fẹ́ wó ìjọba tàlọ́hùn wọ́n fẹ́ fi ara ní ìjọba tàlọ́hùn wọ́n wá náà fi close the border ìyẹn ló bí títà long àti buhari ò fi green wọn rẹ̀ torí tàlọ́ ń bẹ buhari títí ó bẹ buhari títí pé kí wọ́n sí bọ́dà kí wọ́n sí bọ́dà kí ọrọ̀ ajé àwọn ó lè máa lọ dáadáa torí pé nàìjíríà ni àwọn Benin Republic ni wọ́n gbára lé lórí ọrọ̀ ajé ṣùgbọ́n torí pé ẹni tí buhari gé lọ́wọ́ ní Benin Republic ó wọ́n dẹ̀ fẹ́ victimize Talon kíjọba rẹ̀ ó lè bá sú àwọn Benin Republic ló jẹ́ kí wọ́n ti bọ́dà ẹ pé gbogbo tam tí Buhari lò níjọba ó ti bọ́dà Èkó ó dẹ̀ sí àwọn bọ́dà mẹ́lẹ̀ àwa mẹ̀kúnnù la kàn sọ́fà rẹ̀ kì í ṣe torí àwa mẹ̀kúnnù ló jẹ́ torí pé wọ́n fẹ́ victimize ìjọba Benin Republic lọ́jẹ́ kan ti bọ́dà nígbà tí wàhálà wa ṣẹlẹ̀ pẹ̀lú Yorùbá Nation Yorùbá Nation tí Sunday Igboho dé Kútọ́nú tí ìjọba Nàìjíríà sọ pé kán bá wọn mú mímú tó mú Sunday Igboho ìjọba Nàìjíríà ní àwọn fẹ́ gbà lọ́jẹ́ kíta lọ́nà ọ̀yàrí ìyẹn ló fà tí tàlọ́ náà fi yarí mọ́ ìjọba Buhari lọ́wọ́ pé àwọn ò ní rìlíìsì ẹ̀ fún wọn láyé so gbígbàdúrà wa ni bí ìjọba orílẹ̀-èdè yìí àti ìjọba àná tó jẹ́ ìjọba Buhari bí wọ́n ṣe ní àjọṣe tó bá lọ jásí pé wọ́n ní àjọṣe lánàá ni à ń tà ń sọ ìkọlà àrà máa sọ ohun bọ́yá ojú kan náà ni Sunday Igboho àti Nnamdi Kanu ọ̀bá wà báyìí táwọn bá pa Sunday Igboho torí pé gbogbo tí wọ́n fẹ́ ṣe nígbà yẹn wọ́n lọ lé Sunday Igboho láti mú láàyè wọ́n lọ láti pa ni pé àtòkù rẹ o àtàyé rẹ o ẹ máa ń gbé bọ̀ àtòkú rẹ o àtàyé rẹ o ẹ máa gbé bọ̀ ọlọ́run wa kó ọmọ ọlọ́mọ yọ ọlọ́run kó bàbá yọ yọjú sí mi lábújá Nnamdi Kanu ìwọ náà máa bọ̀ kí ni tó ń ṣẹlẹ̀ kí ni tó ń ṣẹlẹ̀ báyìí la fẹ́ ṣe báyìí la fẹ́ ṣe Sunday Igboho báyìí la fẹ́ ṣe báyìí la fẹ́ ṣe kádẹ̀ yanjú ọ̀rọ̀ ìyẹn ni dialogue kí dáálọ́ọ̀gì ó wáyé níta expect nìyẹn tí ó tí Tinubu ọba jẹ ìwà abẹ́ máa dáálọ́ọ̀gì sábà rìlíìsì Sunday Igboho àbí Sunday Igboho lọ́kàn àwa tọ́ba fẹ́ máa dáálọ́ọ̀gì máa dáálọ́ọ̀gì tọ́ba ní máa dáálọ́ọ̀gì rìlíìsì Sunday Igboho rìlíìsì ẹ̀ bọ́ wa nínú ẹni tó buí lè mi wá o èmi wà nínú ẹni tó buí àwọn tá a sì buí pọ̀ bẹ́ẹ̀ ni tá a bá buí ta là bá tó bú tá a bá buí nígbà tẹ́ ẹ̀ sí dáa tẹ́ ẹ bá sí dáa sáré máa ah tẹ́ ẹ bá ṣe dáadáa lánàá sáà lè máa bú yín nígbà tẹ́ ẹ dé pa rẹ nísìnyí tẹ́ ẹ ṣe dáadáa tẹ́ ẹ sáwọn èèyàn máa sọ̀rọ̀ yín dáadáa ni. nígbà tẹ́ ẹ dé pa rẹ tẹ́ ẹ̀yìn àwọn tó yẹ kẹ́ ẹ̀yàn sípò inú gbogbo wa ló dùn inú mi dùn pẹ̀lú àwọn tẹ́ ẹ̀yàn sípò inú tèmi gẹ́gẹ́ dùn mo ṣàdúrà fún yín ṣùgbọ́n lánàá mo bú yín dáadáa. mo bú yín dáadáa nínú ẹni tó bú yín kẹ́ tó dé pa rẹ mo wà torí bẹ́ẹ̀ sì ṣe dá láti pìlẹ̀ ààbùí ààbùí ẹ̀yin lẹ tó wà nípò ààrẹ lédè ẹ má lè sí ẹ̀jẹ̀ pàtó ní ibú yìí o tẹ́ ẹ bá ṣe dáadáa láàrin ibú yìí o tẹ́ ẹ bá ṣe dáadáa á yìí. tẹ́ ẹ bá ṣe dáadáa àní mú wí pẹ̀lú pé ẹtúlẹ̀ wà ń pọ̀ rẹ tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ ti ń ṣe dáadáa báyìí ẹ rí máa bú lórí ọ̀rọ̀ sọ́bsidì gbogbo àti ìjọba fọlọ́run àwọn òbí tọ̀rọ̀ sọ́bsidì yẹn máa yọrí sí àti ìgbà fọlọ́run àti àdúrà fọlọ́run jẹ́ yọrí síbi tọ́da torí àwọn òsì fún criticism ẹni wọn bá fẹ́ fìyà jẹ wá làwa ṣe tán láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ rẹ̀ ẹni ọba bẹ́ẹ̀ jẹ wá máyé ẹ̀dàkọ̀ ayé kan làwọn náà ah. ṣe ayé kan tí mo wá wá yìí ṣé ẹ sọ fún ẹ sọ fún ẹgbẹ́ kẹ́mi náà mo gbàdúrà ayé ni ah. ṣé mo mọ̀ bóyá máa wáyé mi àbí ìní wáyé mi ṣe ayé kan tí mo tún wá wá yìí ẹ̀dàkọ̀ ṣé wọ́n borí tèmi náà wọ́n borí mi gbàgbà kí n má gbàdúrà ayé ni àwọn ọmọ yẹn lọ skul gidi wọ́n ń gun mọ́tò tó dáa wọ́n ń gbégbé ayé tó dáa wọ́n ń gbénu ilé tó dáa ṣé wọ́n ní káwọn náà wọ́n gbégbé ayé tó dáa ni. ẹ wá láàlẹ̀ ẹ buyin á buyin Tinubu á buyin tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá ṣe dáadáa ní buyin. torí pé ẹ ṣe dáadáa lánàá lọ́jẹ́ ká buyin. ẹ wá wí torí pé a ti buyin yẹ ìgbà tá a ti buyin torí pé Sunday ó buyin àwa Yorùbá nation á buyin ẹ̀rí lílì Sunday Igboho ẹ̀rí lílì Sunday Igboho ẹni ọba ti ga a máa bú o ayé ọmọ bú ẹ̀yin lẹ́wà nídìí nínú aṣáájú ilẹ̀ Yorùbá lẹ́wà lẹ́wà nínú aṣáájú ilẹ̀ Yorùbá lẹ́wà tí kankan bá kù díẹ̀ káàtó nílẹ̀ Yorùbá tá là bá máa bú tó ju ẹ̀yin lọ tá là bá máa bú tó ju ẹ̀yin lọ ah ẹ lọ múra dáadáa kẹ́ ẹ ṣe dáadáa ni o ipò ààrẹ tẹ́ ẹ wà yìí kẹ́ ẹ ṣe dáadáa ni tẹ́ ẹ bá ṣe dáadáa á máa yìn ín àwọn tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo wa yìn ín inú wa sì ń dùn lórí àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá tún gbé àwọn ìgbésẹ̀ míì tó máa tàbùkù ilẹ̀ Yorùbá tàbí tí òfin kọ́ ilẹ̀ Yorùbá á buwí. á buwí bó ṣe rí nìyẹn ẹ rìlíìsì Sunday Igboho fún wa bàbá Tinubu ẹ rìlíìsì Sunday Igboho fún wa ọlọ́run ti gbé ní ibi tẹ́ ibi tẹ́ fẹ́ ẹ máa ṣèjọba ọlọ́run bá yóò kọ́ ẹ lọ́wọ́ lórí ẹ̀ Sunday Igboho ẹ ẹ̀ fún wa kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ ẹ abẹ́ ni o arọ ni o etí inú gbogbo ìran Yorùbá ọmọ Yorùbá ó nìyẹn lórí rédíò kan lénìí wọ́n tún discuss issue yẹn lórí rédíò kan nílùú Òṣogbo lénìí wọ́n tún discuss issue ọ̀rọ̀ Sunday Igboho àti Nnamdi Kanu inú mi wá dùn àwọn tí wọ́n jí atọ́kọ̀ orí rédíò yẹn wọ́n jẹ́ kó yí àwọn èèyàn pé issue Sunday Igboho ó yàtọ̀ sí Nnamdi Kanu ó yàtọ̀ gédégédé Sunday Igboho ọ̀pàyàn náà kò dàlúrù ẹ lè rí rẹ́kọ̀dù ibi pé Sunday Igboho pààyàn níbi títí ń bèrè Yorùbá nìṣàn kò lè fi ara ní ẹnì kankan kò fi ara ní ẹnì kankan so kí ni kí n so kí ló dé tí wọ́n tán tán tán de tán de ẹni ẹlẹ́ni má kú tọ́nu bàbá Tinubu àwọn ẹ̀sìn àti pé ó yẹ kí ẹ jẹ́ kó pé tó bẹ́ẹ̀ tẹ́gbọ́n àrílíìsì ẹ o ẹ lè ti bá wọn àrílíìsì ẹ à expect pé ọyẹ kọ́ pẹ́ tó báyìí tẹ́ẹ̀bì máa release Sunday Igboho ẹ tètè bá wa release ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin ma'a salam.